المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أخواني فانا وبعد سؤال مسلمي أترى لفين كواتي جاري فرج صلى الله عليه وسلم انتوا ọ̀fà láti fàmà jẹ́ Allah subhanahu wa ta'ala ní tàbíkún kí a nàbí bá ní tàbíkún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ kí a wà náà pẹ̀lú ìtọ́kẹ̀ pẹ̀lúmsọ̀rọ̀sọ́lám lẹ́lẹ̀kì àmà àfihànsọ̀rọ̀bà bẹ̀lọ́n kọ́dà kún kọ́ má jìn táàmà sí ọdún sí táàmà sí kó sì má jìn táàmà sí náà fún ọ̀sán ìgbà táàmà sọ á jẹ́ àmọ́ má jẹ́ àgbàbẹ̀dọ̀ táàrẹ wọ́lájà fún sọ̀rí nítorí kálukú sílẹ̀ tàbí wá gbọ́dọ̀ lọ́mọba má jẹ́ ká jẹ́ bí ń bẹ̀ má sábà ní gbọ́ ní fi dáadáa jí bá ti ń fẹ́ lọ ní ìjẹjọ́ a ń sọ́rọ̀ nípa bí ọ̀sàtàlá bó ti ipa yẹ́ ẹ̀mì ànàbí Adam alẹ́sàtàlám tó fi táwọ́bà mà kó lè bá máa jẹ́ ojú ọ̀nà táwọn ọmọ rẹ̀ náà máa tọ̀ tábà ti fi Allah subhanahu wa ta'ala àwọn èèyàn kan mọ́gbà ní tiwọn wípé ọlọ́wọ́n bá kọjá ìjìyàn máa ń fẹ̀ ẹ̀mbà ti tẹ̀ ó ti di lórí gbúgbé nù ó kéré lẹ́sẹ̀ ní o ó tóbi lẹ́sẹ̀ ni o tọ́ ẹ̀kọ́ ọ̀ma tóbi lẹ́mí rẹ̀ ò ní í sẹ̀ àwọn ilé ìwọ̀n ṣàṣe jù àwọn kẹ́sì ń bẹ ní tiwọn àwọn ò pé bẹ́sẹ̀ àwọn ti pọ̀ tó yìí bó ti pọ̀ tó yìí ó ti pọ̀ jù pípọ̀ jù rẹ̀ wá mú ojú máa ti àwọn káwọn máa wọ́n fi lọ́dọ̀ lọ́wọ́ bá àwọn náà pa ìsìnkú fáwùtì tó waa wá fúrí jìmọ̀ sọ̀rọ̀ subhanahu wa ta'ala ọ̀sọ̀rọ̀ wa ti payé adam láti bá a máa jẹ́ ẹ̀kọ́ wi kpe. wípé olùmọ̀ fìyàn ti kò ń ko tuba túbá olùsìtù máa ń gba túbá ń gbà ọ̀ lẹ̀ níwájú ọlọ́wọ́n ọba ìyàwó ní jọ́ ẹnìkan ò lẹ́nu rẹ̀ Allah subhanahu wa ta'ala ti ìsẹ̀rí padà rẹ̀ lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ bá àfá kan pé mọ̀mọ̀ sẹ́lọ̀n káfọ̀ wá ní kòbúrú tọ́ẹ̀kọ́ bá sẹ́lọ̀n náà ni ma lọlé ọba dọ̀là bá ní ètò màálù kan kò fi pàtàkì àwọn ènìyàn lọ́rùn lẹ́nu àwọn ọmọ bá ti bá abadan kò sí ní ẹ̀sìn ìyẹn ọ ń bọ̀ níbi ọ̀rọ̀ àbà ní Israel nípa pé ìṣesí láíláí táwọn alábòsí wọn tí wọ́n máa ń ṣe àwọn àṣìbáàrù wọn àti àwọn rùhbánù wọn ṣùgbọ́n ní jẹjọ a ní kí ló fà tó fi jẹ́ wípé ànábí adam nìkan lọ́wọ́ bá ń dá ọ ẹ̀sọ̀sọ̀sọ̀lám àwọn àti àwọn ní jẹ ìtọ́lọ̀ ní kí wọ́n má jẹun ìlú tó ní wọ́n má àwọn méjì ní àjọ súnmọ́ akọ́kọ́ náà yóò rí bẹ́ẹ̀

àdébí musa yìí gẹ́gbó sí wánú hadith abdullahi abbas tó tóbi pé ìbáyìí bùnú kábùnú báyìí ọba àwọn dá sí sọ̀rọ̀ ìjọ àlámẹ́rin nígbà tó wọn àti ẹnìkan jọ ń jiyàn sí sọ́ọ́ṣìbù ànábì musa abdullahi abbas ti pè ní kọ́bírù alayhi salam kọ́bírù yìí ọ̀kan náà àwọn alọ́sọ̀sọ̀ wípé ọ̀kan náà àwọn ẹrú sí wa ni ẹnìkan bá nàbí musa ń jọ kan níbi títí ti wáàtí lọ fáwọn yẹrẹ gẹ́gẹ́ sọ́nà sọ̀hí wípé àtàlàmù àhàdàn àlìyáwó àlàmù mink sọ ọmọ ẹnìkan lórílẹ̀ lónìí tó tún ní màtúọ àrùbí mọ̀ọ́sá yìí ṣe ó ní gírímákàì àrísọ̀sàsàràm àrùbí mọ̀ọ́sá yìí ṣe kèé tó mọ́tómọ́tó òjìṣẹ́ ọlọ́ni kò sí mẹ́lòmí nígbà tó lọ́tún máa bá sọ̀rọ̀ ìmọ̀ bá sọ̀rọ̀ dàrẹ́kìtì ni àníbi sallallahu alaihi wasallam Jibril ìní alọ́mọ̀ràn pé kó máa mú Kùránì wà fún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan fúnra ọlọ́run lọ fọwọ́ ara ẹ̀kọ́ tàwọ́rọ́ fárẹ́bí musa ọwọ́ rẹ̀ báyìí lè kọ́. alẹ́ sọ́tọ̀ àṣàlám. tọ́lá máa ń tẹ̀lé bá sọ̀rọ̀ kì í rẹ́jú bílílù sí wọ́n jọ sọ̀rọ̀ ní gbọ́ mi gbọ́ báyìí. kódà orí bẹ́ẹ̀ lànà bí musa tún fi tọ̀ máa pé ah, kèétú sọ ń gbé mẹ́ka iná náà wípé tábàtì ẹ̀jọ́ ń sọ̀rọ̀ tàjọ́ ń òtútẹ lọ́rùn náà ṣùgbọ́n jẹ́ dúrí ọ̀ kí n lè lékún ní ìmánì wọ́n ti prógámù kan jẹ́wọ́ kan náà yàtì sọ fún mi ní àná ní bí ìkírádì kan ní ìjìyàn sí dáadáa mọ́ bí islamic kílùbọ̀ rẹ̀ sí ní ìrìn sí dáadáa mọ́ wọ́n wá kó àwọn obìnrin mẹ́ta wá wọ́n pè àná obìnrin mùsùlùmí ẹnìkan jẹ́ ẹtùlù ìjáàbù tó gojú ìkàlù skáàfù wọ́n sára fi nǹkan lérí wọ́n fọ́rọ̀ ọgbọ̀n lẹ́nu wò wọ́n sọ̀rọ̀ láyìn ara wọn wọ́n wá ń bi èyí tó lo ìjáàbù wípé ìgbésí ayé bòrò sí lè rọrùn fún tó bá kọmikéètì pẹ̀lú èèyàn nǹkan àgbọ́ lẹ́nu àgbàlagbà ní pé ojú lọ́rọ̀ wà wọ́n bá sọ̀rọ̀ báwọn wípé bóun ni yóò ṣe máa rọrùn fún kí ó ń gà ò ní ìfọ̀kànbalẹ̀ ó ń gò free so ẹ̀yin ọmọ bọ́ sọ̀rọ̀ kò ní lójú rẹ̀ kò ní dọ́ọ̀mù ọmọ ìgbé rẹ̀ wá ń dá àwọn obìnrin lóhùn wípé ọ̀pọ̀ ní fọ́nà fóònù ti dáyé lónìí àbí òbí dáyé wọ́n ní fóònù dáyé tí ẹ máa ń kí ọ̀lá tàbùjá tó ń bẹ́ ń bàdàn ọmọ ìyẹnjú ọ̀rọ̀ bílíọ̀nsì àbẹ́ ìyẹnjú ọ̀rọ̀ tó ní má pé bílíọ̀nsì tó sì ti ọlọ́run láì ní rojú ẹni tí ẹjọ́ máa sọ̀rọ̀ tẹ́ẹ̀sì máa ti lé ayé lọ gbogbo ọba dáa ní bá ti ojú lọ́rọ̀ wọ̀ sọ ọwọ́ orí fóònù abẹ́jọ́ ti promise pé wọ́n lágbèsè ìfún wọn wá kọ́ọ̀lù ah ẹ̀ bá lè yọjú ojú lọ́rọ̀ o ẹ̀fọ́ mú tẹ́ ten million yìí ẹ̀ wọ́n náà sèmi ẹ̀ bá ti ojú lọ́rọ̀ wà ìdán ajẹ́ pé ayé tó ti sún wájú sí ojú nìkan kọ́ ni ọ̀rọ̀ wà o ìtọ́sá jìtì náà ni kí ọmọ kò mbẹ níbo lọ́rọ̀ wà báyìí o. bójú ọ̀bà ti ẹ̀kún hàn kan ní ọmọ àfàyàn yóò sì jẹ́jòkó àìsáré lẹ́yìn kí ni o lẹ́yìn olómi àrẹ́bì mọ́sálùm bẹ́ẹ̀rẹ̀ lọ́sàn-án yẹn náà lọ́fà kí sóń takaburu ẹni wá ń pè ta ló túmọ̀ lórílẹ̀ lẹ́nu ìsìláàmù yìí téèyàn bá ti ṣèpàdé ọlọ́run ó ti dẹni òfò ẹ̀rí ẹ̀ la fẹ́ máa kà jáde nínú Al-Qur'an kí èso ti dẹni òfò gbogbo òjíṣẹ́ ọlọ́run pátá ànábì wà ni wọn kò sẹ́ni tí mùsùlùmí gbọ́dọ̀ yà ọ̀tọ̀ ń bẹ abẹ́rẹ́ sí ìmọ̀nà bí ìsá ṣùgbọ́n rú gbàgbọ́ wò láàánì sí wọn òjì sí ọlọ́run ní gbogbo wọn pátá lódìdí la nufarriqu bayna ahadin àpàkàn ti kásọ pa àgbàgbọ́ àpàkàn ti kásọ pé ńlá gbàgbọ́ àti tẹ̀fíríkù iná wọn fà sọ wípé tẹ̀fíríkù ti ń bẹ́ńbẹ́ o náà ni yu'minuna bi ba'd wa yakfuruna bi ba'd ọlọ́mọ mọ̀sùmáà rẹ̀ ṣùgbọ́n pa mọ̀fà bọ́là wọn jura wọn lọ́wọ́jú ọlọ́run ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا أسأل الله صليم في الآية أسكي جكا ونبي ما كيو تجرى ولا وجه ولا وبا سبحانه وتعالى أجل في قوتين بابار إلهي كما كفو كلو وما جون سريب torí kò sí ọkọ̀ tó fẹ́ dá àwọn tó wà wájú ẹ̀ nǹkan kò sì ní kérékéré tó ọba fẹ́ bara ẹnu jẹ gbà pé nítorí kéré tí wọn náà fún wa nǹkan kò sì ní tóbi tóbi bá a tún ṣe ń sọ pé present present láyé náà wọ́n tún mọ̀ pé àwọn tó jura wọn lọ. Naam. ní ọ̀sẹ̀ ní ìsìn ní South Korea presidential election wọn tí wọ́n parí báyìí kó bẹ̀ẹ́ ní ọ̀wọ́lé ní gbogbo àgbáyé báyìí ó ti wá di méjì báwọn àti Liberia ńlẹ́lẹ́mẹ́wọ̀n èntọ́ jẹ́rí ní Pakistan wọ́n ti pa wọ́n ti pa ṣùgbọ́n lọ́wọ́ báyìí yóò pírẹ́sẹ̀ǹtì wọn ní South Korea títí north yóò obìnrin ni náà obìnrin ti Brazil náà no pírẹ́sẹ̀ǹtì là ń sọ abú pírẹ́sẹ̀ǹtì tẹ̀ lórí orílẹ̀-èdè Liberia ìkan láfíríkà àtúríkà náà ní Asia kí wọ́n wá búra fún tẹ́kọ́ lọ́sẹ̀ àkọ́kọ́ kọ́ wá máa sọ pé kúbà náà fẹ́nu ẹ̀sọ́ láàrin ara wọn náà wọ́n tún jura wọn lọ tó bá rí báwọn yóò dé gbogbo ọwọ́jà ayé náà ni ọ wà alọ́kàrà ni fi ń sọlá tó ti sọ wípé tẹ́ ẹ bá lọ rí bákan náà ni ayé ò tún ní ṣe é gbé rahman ahum yaqsimuna rahmata rabbik ẹ̀dùn náà o nígbà tẹ́mi ọ̀rọ̀ bàbá ṣe nǹkan sí tó gbé nǹkan bí ó wù mí wọ́n máa kó tẹ̀lé tẹ́wà wọn ahum yaqsimuna rahmata rabbik àwọn oníyàn fi ń sọ àyàwó oníyàn nínú sí àwọn ọmọ ìpínlẹ̀ ọlọ́run ní ẹgbẹ́ yín kó tó dáa ìtó ti dá kó tó dáa نحن قسمنا بينهم معيشتهم في الحياة àwa ìlà pin yìí rẹ kí mùsùlùmí kọkàn rí ọmọ abalẹ̀ sí ẹlòmí ọmọ abalẹ̀ jẹ bẹ́ẹ̀ ṣe rí mú kò ní í ṣeé ṣe ṣùgbọ́n tẹ́ bá ti dojú kọ lọ́wọ́ wáyé ikú rẹ̀ wà nílẹ̀ ìrẹ̀kan mú yá àkú wò ní rí ìtòjọ́ ọlọ́ni ṣe bẹ́ẹ̀ tó nǹkan jẹ́ nìyẹn máa pé ẹ̀dí àwò bọ́ yóò sì wà mẹ́nà ẹ̀dí àwò ó sì wà lọ́fíìsì àdébì musa wa ń sọ wípé ìmẹlùmí òótọ́ ọ̀rọ̀ mu kèé ṣe pàdébì musa ń sọ wípé àwa iná ni ìmẹlùmí. asara wa sọ pé ẹlòmíín wà o ọ màá tó tó bó ṣe kọ dáná ti dáhùn ṣùgbọ́n àwọn wà á dúwèé rẹ sẹ́lòmíín ibi báyìí báyìí báyìí báyìí láyé rẹ̀ ntòmù lọ tí ọjà pẹ̀rẹ̀ wọ́n mẹ́jà lọ ibi tẹ́ jàmbá ti tọkọ́rọ́ nù omi ibi tẹ́ màtọ̀rọ̀ tẹ́ ti rí nu wọn wà ń wọn lọ wọn àti yusha nígbà tó lọ wá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sán ibi tá a wà ń lọ gángan ni ó ní àwọn ṣe sọ̀rọ̀ wa ìkọ́là musa lifata nígbà tí musa kí n sọ fọ́ máa kéwòn la àbúrọ̀ṣù mo ti gbàtẹ́ báyìí mò ń wá màá lọ báyìí àbá kan sọ̀rọ̀ njó ni ọlọ́rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ nígbà ń sọ fún yẹn sọ̀rọ̀ tí a àmì lọ sọpọ̀ látẹ́yìn ìgbà àwọn ẹ̀kọ́ ọ̀dẹ̀ wọn ò ní máa kí wọ́n ti máa darí ilé ayé pẹ̀lú láàká ìtọ́lọ́wọ́ òkun tí àṣẹ tí sọ́nà pẹ́kẹ́ ìpapòrà nídìí ó lè lè sọ̀rọ̀ kí o adémádùn ìmọ̀lábámbẹ̀ àbámọ́nì ń bẹ̀ àlọ́dá ogólé kí ọlá káàkiri ìmọ̀lòkúta ń bá ń bẹ̀ kò sì máa ní ń bẹ́ mà ẹgbẹ́ kúrà ní fún bàbá fún wa kàfáàtíà bóò sì máa káwò nírun ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń dàgbòrò orú káàkiri ìntọ́ ẹlòmíì ti wò pé àà ìntọ́ kùlẹ̀ sí ní ìsìn ní yúnífọ́ọ̀mù tí má ti lè dárùkọ̀ sí kò tó mi ọ̀bálẹ̀ kò sí tí ìlé dánwò ètè tẹ́tù tún lò ní ìsìn ọ̀tọ̀lọ́ náà ń ṣe bẹ́ẹ̀ o láti fi dọ̀rọ̀ ara wọn rú wọn ò lè rẹ́sì ìdárò kódà sẹ́nìkan bá ń bẹ tí ń ba yé mùsùlùmí jẹ́ tẹ́ wá ń pariwo ọlọ́run bá ní mu bá ní mu tí yóò mu ó ti sọ wípé innama numli lahum liyazdaadu orí ibú ọ̀run ni mo fi ọ́ pọ̀ sí ní òtí ìjẹba ẹni kí lè bẹ́ẹ̀ lẹ́rù káàkiri ti sẹ̀gbẹ́ ntáwà ní ìdùnnú ibi ọlọ́pàá sọ pé ẹ ti tó ẹnìkan ò sọ pé àhùn ah, ah, ah. ní fojú wa rí ìbí ti tó ọlọ́run ká fẹ́ máa lẹ́fọ́ yàtọ̀ eléyìí tó tó tó lọ́rùn bíi. ibi ẹ̀sọ̀ pé ẹ̀sọ̀ pé tó tó tó ààkù tí wà tí ìtùbá dìmá ní òsọ tó gánà gánà kè tí ìtùbá wà dínú lọ́hì báyìí lọ́lì fíhì wà lè jáfẹ́ àníwò ẹ̀sìn ọlọ́run ọba láàrin aláṣejù àtàláṣejù ibẹ̀ ló ti dúró ìlọ́pàá tó fi jẹ́ wípé aláìmọ̀ká tó mímọ̀ ọ̀tá ń wòlé parí. kò mọ nǹkankan ọ̀rọ̀ ẹ̀sìn òye ọ̀rọ̀ ẹ̀sìn sí ìyàtọ̀ sí ọ̀rọ̀ ilé ayé àìmọye tí ọwọ́ téèyàn bá kọ́tẹ́ kìí ṣe ogun téèyàn kọ́lọ́dọ̀ ọ̀gá ìní ọ̀pàdà máa lò gbogbo ọ̀sìn ọkọ́tẹ́ lọ ní ọdún mẹ́wàá títí nǹkankan ṣé ní tí èèyàn wọ́n jọ ní wọ́n ní tí wọ́n lọ tó tẹ̀ nǹkan kò ní tó ó ṣe é fi ìdàkẹ́ ìmọ̀ ẹgbẹ́ bọ̀ ṣùgbọ́n ẹ̀sẹ̀ kọjá eléyìí ọ lọ rí ikọ̀ ọ̀mà ni kìrìsì wa ná ọba mu ná ó sì yẹ kó rí bẹ́ẹ̀ nà ní wàá bí ọkùnrin dáná kò burú alásùfà sọ wípé tí wọ́n bá ti pè ní ọjọ́mọ́ ayé ẹ̀gbọ́dọ̀ tajà ẹ̀kọ́ rí mọ́sálásí báyìí wù gbà yẹn kàrọ́ ọ̀mù ni. bẹ́ẹ̀ wù gbà yẹn tẹ́ o haramu ni tó bá wá jẹ́ wípé ọjà tí èèyàn fẹ́ rà yìí ẹnìkan ní ọ̀dà tà ẹni tí ó tajà kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n yóò tajà a máa ń ṣe nǹkan bẹ ní mamlaka wọn bẹ lùmí náà o tí ń ta pepsi tí ń ta coca-cola fúnra rẹ yóò sì yóò tutù bẹ ẹ bá ti sọ kápẹ́tẹ́ náírà ní báyìí kan tí a bá ti sọ bẹ èyí tó bá wù ilẹ̀ ẹ̀tẹ̀ o ti ní ìfẹ́ kò wúbọ̀ káyọ̀ pepsi lẹ̀ bá tẹ̀ pepsi náà ni ọ̀yọ́ ti ń sálẹ̀ ìyẹn wa ń bọ̀ lásìkò yìí nìdáwó bára nìdá ìsáni tó lè dún bẹ̀ kọ́tọ̀ fún fẹ́ra ògbẹ́ sì ń bẹ́ tó wá bíra bàbá ní ǹnà lẹ́rí ǹnà ẹ̀rùn mùsùlùmí wàhálà ta wá nílé nì ó múṣkìlà kan bẹ ẹnikẹ́ni tí in tó yẹ nú ẹ̀sẹ̀ bá kéré tó bá lọ rí lánà àdáràn tó bá ti sọ̀rọ̀ pé lẹ́ àpárùkọ̀ àfá àbí ẹsẹ̀ wíru àpárùkọ̀ àwọn àfá àwọn lẹ́jọ́ jókòó láyé tí ẹjọ́ sọ ìdáàdẹ́ ń sọ ẹ̀kọ́ sọ́rọ̀ mọ̀ lẹ́yìn àwọn kan dìde lábẹ́ ẹ̀bẹ́ àwọn mọ̀sá ìlú tí ọ̀dà wà láàlẹ̀ tí ọ̀jẹ̀ wà mùsùkìlà fún wa wọ́n sì fi sọ wá di ọ̀tá ara wa tí wọ́n bá ti kíjà máa tàn àti kíjà máa kejì àwọn kan láàlẹ̀ kí gbogbo ìpìlẹ̀ rí ẹ̀ tí wọ́n sá sùn àwọn èèyàn sì bá débi wípé àwọn tọ́wọ́ kílẹ̀ ti ń ṣe kàtún lẹ́yìn rẹ̀ wọ́n ń ṣe olùkọ́ tí mo lè dákọ̀ ẹ̀dìdì alùsùn náà wọ́n máa kùrù méjì mọ́sá kẹ̀kẹ́ náà lórí mọ́sá pé náà náà àwọn ìpéyàn sí súnà ọmọ àbàtì ẹran tútù àti àtútù rèé so àwọn bọ́dà ìpéyàn sí súnà ọmọ so ń bídí àníwọ̀n àlìbá wọn sí méjèèjì láti rà kúrẹ́dọ̀ àwọn sálàfù ala kulli ànábì Mùsá sọ wípé la abrahu mọ̀ ń wá màá lọ kò sí sinmi fún mi ìní sinmi ní ìdó hátà abúlọ̀kọ̀ mẹ́jìmọ̀ alìbàṣọ́rọ́yìn tí ti débi tọ́lọ̀ ń gbé fún ibi tó méjì ti pàdé àpá kan ní omi tútù àti omi ọlọ́run sáà ń tọ́ sọ́sọ́ bá ń fẹ́rẹ̀ pé ibi tó méjì ti pàdé òun. áwò àmì àfúkúbà tàbí kí n máa rìnrìn àjò ìlọ kọ́dà kò jẹ́ pé yọ́ gbà mí ní ìntọ́fẹsẹ̀ múlẹ̀ jùlọ bí fúkúbù eighty years lọ́fẹsẹ̀ múlẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ àbí kí kọ́dà kò jẹ́ pé eighty years ní fi máa rìn tí wọ́n ní mo sì wà lájò torí pé mò ń wáyé màsán ọba sọ fún mi yìí lọ ìní padà lé. ta ni sọ báyìí anabi Ọlọ́run. ẹnìkan wá ń sọ wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmánì ni. Gbúdàbùbákẹ́ kò fi kò fi ma pé àwọn èèyàn ìmáàni ló fi pé àwọn èèyàn Usman gba ká lọ́wọ́ rẹ̀ ìmáàni ló fi pè tí èèyàn máa ní mọ́nì ti di ọ̀gbọ̀yé náà fọ́nà annahu la ilaha illa Allah ìmáàni bọ́lẹ̀ ọkọ̀ àti àtọ̀ pé lọ́rẹ̀ ìmá eléyìí náà ara wàhálà táǹkó làwùjọ lónìí olò náà fún wa mo fọkọ bá nìkan láti rí tó nítumọ̀ tí bàbá rẹ̀ kú ń bàdàn àwọn ìwà yà lọ́ọ̀bẹ̀ ọ̀kan náà wà fáwọn náà wà wà àwọn lọ́ọ̀bẹ̀ bí wọ́n ṣe ń gbé òkú sínú sàárè tán mo fọkọ bùkọ́ náà lára kiri mo ń bọ́ bẹ̀ lọ́ba ní ẹ̀ ọ̀dà ọ̀yà gbọ́jọ́ máa ńlá ẹ máa sọ́tẹ̀lì lẹ́yìn ẹ máa pé wá ìdásù ìlítà nígbàlá wọn máa bèèrè náà sàárè mo lè bọ́ túnmọ́ yóò bá wọ́n ṣùgbọ́n máa ń sọ padà tẹ̀lé lẹ́yìn yabna adama alẹ́dí ìdù fínà fìlì kọ́búrì wá ìdásù ìlítà máa rọ́bùkà àwọn máa kọ́ ní bẹ́ẹ̀ sì yẹ̀rì tó wá lórí ọ̀fẹ́sẹ̀ mọ́lẹ̀ láfáwà ìbá ní kánísọ́lì níbi bídẹ́ bí àwọn bíráṣì palẹ̀ rẹ̀ mànú bí ó fẹ́ máa lagidi wọ́n sá gbóòn lọ sí ẹ̀yìn kí ló kọ rẹ̀ ẹn tó wá gọ́mọ ló kú gẹ́gẹ́ láwọn èèyàn ti ẹ̀ wọ́n ní ọmọ gbọ̀tù tó wọ́n balẹ̀ yóò ti yé ṣùgbọ́n kó sì máa ń bẹ̀ nàbá àtẹ́sí kó yà sí àpò ọmọlùkùn kan ní ọmọlùkùn náà bá tó bọ́dá kí ló ti bá ń ha ní àlọ́ ẹwà àwọn ẹ̀mọ́ bídíà o ló bá sẹ́rẹ́ padà bá yẹn àgbọ̀ ìní ó ìní kápẹ́ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kẹ̀kọ́ tó kọ̀ ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ bíbí àrẹ ẹ̀ka yẹn ṣe ìlú náà tó kọ̀ bíbí àti mọ́tíkà ọ̀kẹ́ ìlórí ẹ̀ wà lẹ́ẹ̀lì ti sọ̀rẹ́. kí n táwọn fi ń pariwo fún wa wípé ájì àmú lọ sọ àwọn èèyàn bí hànẹ́rì wọ́n mú òótọ́. tẹ́ ẹ̀gbọ́n tó ń bíbí àwùjẹ ó ní sọ ẹ̀dá àmọ̀kọ́ bẹ́ẹ̀ ti gbowó ni. ìkéèké bàbá bó ṣe àríyé pé wọ́n ti dìnà àìjẹ́ amúbáyé ẹni wọn yàtúntà iná kọ́bọ̀dé ẹ̀mẹ́rìyà wà mọ́mọ́ pẹ̀lú ọbẹ̀ tẹ̀bíjà ní tọ́tọ̀ ẹ̀kọ́ ẹ̀mẹ́rìyà ti dínà wà ẹ̀rẹ́ tó sì kò yá àti bóòdé wọ́n ní ètò ń ṣe afọ́wà tí wọ́n náà ń jà kìtàkìtà ìpúsà ọ̀rọ̀ kó mẹ́ fún ẹgbẹ́ àdẹ́nà náà àdẹ́nà in tabrawa kan ìlà ti dánwì jama'a tá a bá ń bẹ̀rẹ̀ ọ yàtọ̀ sí gbàtà bá dọ́dọ̀ àwọn fámílì o bóòlò ṣe ní sọ wọ́n di ẹran tí èèyàn gbóúnjẹ rẹ̀ lọ́wọ́ tó fún wa mú kùmọ̀ lọ oúnjẹ wo ẹran jẹ́ ń tòótọ́ nígbà tí a bá kán sọ̀rọ̀ láìpẹ́ wọn ni wàláhì tí èèyàn bá wu àwùjọ dáadáa mo ń gbọ́ wàlẹ́ àwọn alákọ̀wé ní ẹni súnmọ́ mo jẹ́ ìdádì wa o ah, ewu bọ́dọ̀ ti sọ̀pá kìra wa ewu ní ìpínlẹ̀ mo ní òde ní ó ní ewu ní tẹ́lá àmà ẹgbẹ́ náà fún wàláyì ìkànnì wala jíkà wọn alákọ̀wé o àwọn alákọ̀wé ọba sínú owó òdì kí wọ́n gbọ́ yéde o alákọ̀wé nìkan náà wà kí n bẹ ní ayé kọ́dà bí àgbẹ̀ gbóǹgàn gbọ́ yìí nítorí pé fítírọ̀ ni fítírọ̀ ni ìpìlẹ̀ ni àdámọ́ ni yọ̀ọ́ gbà òdodo ni àwọn bọ̀ Musa wa ń sọ pé ah, ìníyẹ ìgbó tí ma lọ títí títí títí títí títí aṣọ àṣọ wípé wọ́n lọ wọ́n lọ ó ní gbogbo jùlọ náà jámù náà nílò jámù náà nílò ń pọn méjèèjì pọ̀ wọ́n fi gbàgbé ẹja ẹja bọ́ síbi tí wọ́n bọ̀ sí ẹni ìpadà méjì padà fọ̀rọ̀tàdé àrà àkárí máa kọ́sọ̀sọ̀ àméjì náà tún kó papọ̀ àméjì sátọ̀ padà sẹ́yìn fàwájáde àbúdà ní ìbáradì náà wọ́n ti ah, á ìdí àti ìṣẹ́ òpadà kọ̀ padà wọ́n jọ rí tánà ni o ànàbí Khadiru ni láwọn àtẹ́yìn ìgbà náà tánàbí Musa ti wá ń bá ànàbí Khadiru sọ̀rọ̀ wọn ò wá lo jámọ̀ méjèèjì mọ́ torí pé alọ́ta ti fi ó ti bá ní bọ́rọ̀ nídéédé kó ti yé wa wípé kele pé yóò ṣàwò padà lẹ́yìn wọn alámà àkúlábà kò alámà àkúlábà ìwà ń bẹ́ẹ̀ tó ní ọ̀rọ̀ gángan ọwọ́ agbésípò pé àwọn àjọ ń sọ ọ̀rọ̀ apá kan ni ẹ̀rí tá a rí nìyẹn sábà tó fi dáàpọ̀ ìyá wa Hawa mọ́ọ̀rọ̀ so ti clear àkàrà níbi torí pé ó ti ó ti yé gbogbo ọlọ́pọlọ wípé àwọn méjèèjì ọlọ́run jọba túbà wọn ojú kan kò clear ojú kan ojú kejì apákan àfa sọ wípé ansa máa ma ṣe bẹ́ẹ̀ láti máa fi jẹ́kọ̀ fún gbogbo obìnrin pátá tí ń bẹ láyé wípé obìnrin almar àtàbí àtúnlì zaujiha ibi oríire rẹ̀ wà nípa ọmọ gbọ́rọ̀ sọ̀pọ̀ ẹlẹ́nu wọ́n wá fi ànàbí adama fàyà wa ní tẹ́ǹtì bọ́wájú wọ́n dákọ̀ ìyá wa mọ́ wọ́n mọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n odidi ilé nu ẹni wá jó lórí ilé àwa á lò pé àgbàdo ẹ̀yìn onílé bàbá ọlọ́run sì gbàdúrà rẹ̀ bàbá tó sì kò yáwò tọkọ فتلقى آدم من ربه كلمات فتاب عليه أسو كلمات ينا أتي اعتراف تنبن وري نيجة لي واسلي ìfẹ̀kánwàm rẹ̀ wẹ̀rẹ̀wẹ̀ torí pé ìsọ̀yìyà ti pọ̀ jù níbi ọ̀rọ̀ ànàbí Adam alisatasalam jẹ́ ń kàtàkó yọ irọ́ ọbú jáfihàn lẹ́ka wọ̀ lọ́dún tọ́kàwà kúlìnà bí tùmí ní àjẹ́mìà lẹ́ẹ̀kan sí ọsọ sọ pé ẹsọ ọya gbogbo ẹkú òní ẹkú làní jẹ náà ẹ máa bọ sórí ilẹ̀ ṣùgbọ́n sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wájú. فأزلهم الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا قلنا اهبطوا بعد كل بعد أبو سنة لا كذي أبتني قلنا اهبطوا منها جميعا أبقى فاني الله سبحانه وتعالى lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sọ wípé ẹ̀sọ̀ kalẹ̀ wọ́n kú òlàlíjà náà wọ́n bọ́ sí sánmà ilé ayé ni wọ́n èdè ìdílé gangan ẹlẹ́ ẹ̀dọ́ ni hàn ah, àní ilẹ̀ ẹlẹ́ ilẹ̀ ẹlẹ́ ilẹ̀ ẹlẹ́ ni ẹ máa bọ̀ apákàtúbà apákàfà nílá tàwùkí ìlú lọ̀rọ̀ yẹn ìkàpámọ́ ọ̀rọ̀ bí ìgbà tí à ń sọ fún ẹni lẹ́yìn bá sọ̀rọ̀ pé kúrúkúrú dìde múlò dìde kúl náà منها gbẹ̀tù mí فإما jẹ́ mi à bá fa imma ya'tiyannakum minni fa imma ya'tiyannakum minni huda ọ̀nà mọ́ wà báyìí lákọ̀bí òjò lọ́wọ́ bá apá kan mú àwọn àfáà sọ wípé ọ̀nà mọ́ ọ̀nà ni al-anbiya àwọn òṣìṣẹ́ ọlọ́run àwọn apá kan ti ọ̀nà mọ́ muhammadu ni rasul sallam anabi wa ni agbákanni la huda ti bẹ́ẹ̀ kur'anu ni ṣùgbọ́n abúlé abúlé aliya rahimallahu ta'ala àwọn lọ síbi wípé ntí alọ́sàn sọ ń bẹ̀rù òní wípé huda ti bẹ́ẹ̀ ọ̀nà ni arusulu wàlùbẹ̀yàn àwọn òjíṣẹ́ ọlọ́run àti àlàyé tí wọ́n wà á ti fáwọn èèyàn àwọn àfáwọn ọ̀rọ̀ wọn lóko gbọ́dọ̀ yòókù sínú rọ̀bùlá aliyah nítorí wípé rúsùlù kí náà ni àwọn aṣọ fún bayanu àlàyé in títí ìdálàyé náà iná lọ̀rọ̀ lọ́wọ́ bá tí máa ti kíni o tí wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa ìdán àwọn àti ìdán padà sí ìpìlẹ̀ wípé ìntánibí kan ọba ti ṣe lálàyé fún wa gbogbo ẹni ọba yóò dé padà lẹ́yìn ànàbí wọn tí wọ́n ń ṣàlàyé wọn tọ́wọ́ ayẹ́tọ̀ sí ìntánibí ń sọ ọ́lẹ̀ kèé jàmáà kẹ́nì kan sọ wípé òun lè ha sọ̀hábà kan ọgbà sàlámù lónìí ànàbí sì ń rán pé lọ́ọ̀rì máa ti dá wà lọ́la. naam abubakar nígbà tó gba kan gbogbo àwọn rẹ̀ kí lọ́ọ̀rì bá ń wọ́ wọ́n wá tọ́jú ànàbí mi. lẹ́nu ìwọ náà gbọ́n tí mi náà gbọ́n náà àwọn ọ̀rá láti wọ́n rẹ̀ tẹ́lẹ̀ sí mú dígá nígbà tí gbà sáàmù owó ní kí òsà àwọn wa bí kí òsà máa ronú dáadáa kí ronú èèyàn ọ̀dà ń bira rẹ̀ tẹ́lẹ̀ rọ́bì yàlọ́ sánà rọ̀bọ̀ eléyìn òdòdó jù kan lẹ́gbẹ̀ẹ́ kejì anábì sallallahu alaihi wasallam nígbàtí ó tó ń ráwọn sọ̀hábà àwọn àgbààfà nínú sọ̀hábà ìní máa ránṣẹ́ kọ́dà nígbà tó wọ Mẹ̀dínà tí ń kà wà náà dáwọ́là àwọn kan bẹ tó kójọ tí wọ́n jí àgbàlagbà tí wọ́n ti dùn lákàyè dáadáa ànábì ń sọ pé ẹ̀yin eléyìí ẹ̀yin ni ó mọ̀ràn nù salawatullahi wa salamu alayhi. àwọn àmì sẹ́ǹtì ọmọ lọ́rẹ́ náà wàhálà ń bẹ níbi ọpọlọ tí ọba sí nǹkan tó dáa tó tẹ́lẹ̀ rẹ̀ torí pé mágínẹ́tì ni gbogbo fádé ní ọmọ mú tí ọba ti ní tí ó fi máa tí ó fi máa jọ mùsùlùmí àti dé bọ́kọlọ. ẹ̀rẹ̀ jáde àwọn èèyàn kú ọ́ bọ́ọ̀rù náà lọ́wọ́ ṣé pé sẹ́mọ̀ pé gbogbo táwọn èèyàn òkú tó tọ́ ni wọn ọ̀bọ̀n náà lọ lẹ́dí ọba ti tiẹ̀. àwọn àti mọ́tò lẹ́nu wọ́n tó wò kalẹ̀ òròjú ni ó mọ̀ pé sí àwọn àti bí ọlọ́ lélẹ́ yìí. ó yà wá gbàtẹ́ lọ́wọ́ ń borí pé wò ó sẹ́. lọ́sọ̀hí tá ló gbé fún o wà lẹ́yìn náà wọ́n sọ bẹ́ẹ̀. jẹ̀má tẹ́bá sì rí tó ń kalùkú ń dálẹ̀ ní ọmọlẹ̀bí bẹ́ẹ̀ sì òfin ní yàwọn ènìyàn rí láàrin yàn hasbunallahu wa ni'mal wakeel nítorí wípé ó ń kálukú ti mọ ibi tí ń lọ ibi tó lè gbà wọlé náà ni ibi tó bá ti mọ̀ wípé àṣírí wọn ó ti tú kọ́kọ́ fẹnu bá bẹ̀jẹ́ eh, ọ̀rọ̀ màlòkù nígbà pé èèyàn pẹ̀lú gbogbo pé òun lọ òun lọ ẹ̀ tẹ́nà wá kínú sókùn láti lọ rẹ̀ rúkú ìgbà náà ti gbé fún òkè wọ́n bá rú wọ́n tí ọ̀fẹ́ inú ọ̀dọ́ ó tètè gbẹ́gbẹ́ lẹ́yìn ẹ̀rùkú kìlọ̀ tó kù mẹ́mọ̀ tó kúrò ọlọ́run jàmáà ó ń kálukú wa náà lọ́lọ́pọ̀lọ́ á má bí ẹ̀sí tí wá o báyàn bá kúrajọ lónìí fi ẹ́ lówó ajílọ̀ tọ́jú ń tọ̀rí ká ẹnu jẹ́ ń kó wọ́n lọ tí mo ní ọkọ̀ mi jù. ànàbí rẹ̀ mí tó ń gbàgbọ́ nù. bíjì náà bá sáwó jọ náà dípò kọ́kọ́ ń kọrin mọ́ta ń gbólókò sí lọ. níjọ́ ní kọ́kọ́ lọ India àti Pakistan so yọ̀ọ́ lọ́mọ kọ́ urúdù àwọn èèyàn máa ń tí àwọn àwọn tí ń lò yìí máa ń tí ń tẹ́ ń jẹ láti ń pariwo pé ọkọ ọlọ́gbọ́dọ̀ sílẹ̀. bárakà máa fi kéèyàn ò dìde ńlé pé mò ń sẹ́rìn àjò lọ wò lé tọ́wọ́ ìjẹ́ lórí ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ pé lọ sí hajj yóò sì jẹ́ pé ń lọ rèé bẹ mẹ́sálásí mélòó wò tọ́wálẹ́sà ìrìn àjò ẹ̀sìn bọ́fẹ́ sí. mẹ́tàgbẹ́tà ẹ̀sẹ̀ ìtòwó lọ́bọ̀ pakistan bẹ̀. Naam. Tá a bá sì lọ rèé wò dáadáa, ìjọba ń bá ní fi í lò níbi bí wọ́n ṣe ṣe ilé wọn lọ́nà ní ọkọ̀ táwọn èdè pọ̀tò náà jáde gangan tó ebójú wọn ayé wọn náà ní obìnrin ti di pẹ́sidẹ́ntì kò sí tọ́kàn pẹ̀lú káyọ̀tà gbọ́yé náà ní o ọ̀rọ̀ nàìjíríà ló kú báyìí lọ́dọ̀ wa ọ̀rọ̀ nàìjíríà ló kú ọ̀rọ̀ gbálùkù ọ̀rọ̀ àwọn orúkú kúkú ọ̀sásùn lórí lórí òdo. bàbá àtúnwá wa ń bára wọn já erùpẹ́ àbá ń pe orúkú tó la ọmọ náà ti gbọ́ pé èèyàn gbọ́dọ̀ pé ibi bá kù sí lójú ọ̀nà ọlọ́run ìbáfàrà ìgbàká àmásọ ní ìlọ náà jìrì náà lọ wọ́n bá mọ́ra wọn lọ àwọn nǹkan tí ò ní túmọ̀ anábì sọ̀rọ̀ sọ́lá ìntọ́lọ ní yọ wà bá wà látọ̀dọ̀ ohun tó sàdéhùn kí sọ àìsàn nísìn tó ti sọ fún ah, ah, eh, eh, babaláwa Adam buddha ọ̀nà mí ọ̀nà mí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìran òjìṣẹ́ wa wọ́n mọ̀ wá sàlàyé fún yín ǹjẹ́ ń táwọn òjìṣẹ́ sọ fún wa là ń ṣe lónìí. Nàám. Wọ́n fi ń fìyà jẹ Mùsùlùmí ká àjọ́pàá lè mọ́sálásí. Àwọn olùkàdé bákan náà ní èmi ìṣọ́ra wọn o. Nígbà àfọ́ra wa ní ọ̀. Mo fọkọ̀ burúkọ láti rí àwọn mẹ́mẹ́sẹ̀ sí mbẹ́ ẹni tó kọ́kọ́ gbé àkùlà ara àwọn ẹgbẹ́ tàǹsọ̀ yìí náà ni lọ́kọ́ bá àkùlà tó fọ́ mọ́ gíláàsì ọkọ̀ àwọn mẹ́mẹ́sẹ̀ nígbà gbogbo ẹ̀sán lọ lẹ̀ sí nǹkan kẹ̀kẹ́ ìfẹ́ ló gbé mi ni ìṣèjì pé mẹ́nu sùn ara mi wọ́n ti ìfẹ́ ló gbé mi ni òjò máa lù ibi tí ọkọ̀ sùn sí òjò máa bẹ̀ ṣùgbọ́n wọn kọ́ fẹ́ ṣe ntìkọ́mù lára àwọn èèyàn pé àwọn tiẹ̀ tó máa ti wá àti káàkiri ìdí ẹlọ́rẹ̀ kọ́mọ̀ owó ẹlọ́ wábẹ́ ti mọ́ náà bàtà tààlà ó nǹkan kan ṣùgbọ́n nígbà tó ti rí pé ọ̀pọ̀tún ti díẹ̀ ẹ̀dẹ́ tó lè fi gbẹ̀sẹ̀ lára wọn tí ó gbọ́ ẹ̀dá táwọn aráàlú wò pé àdìsí làwọn eléyìí sọ kí nìkan gàgà gbà wo tíjáde láàrin sùkú àti àwọn akẹ́kọ̀ọ́ àti aráàlú pẹ̀lú aráàlú kan tí wọ́n kọ́ mọ́sálásí sílé rẹ̀ lòmbá náà wọ́n sọ mọ́sálásí di ilé ọ̀hún ilé ọtí ìyàwó rẹ̀ sọ pé ẹ̀wò eléyìí èmi ètò mùsùlùmí o á kíkà ìbí ni ìnáyà ìmínà kan sọ bọ́ bá ń fún ọmọ nìyí muskila bá dé ọwọ́ bọ́ sẹ́yìn ọmọ ìlú rẹ̀ ọ̀nkápò láàbò ọkọ̀ àwọn mùsùlùmí àwọn awítàwí onífẹ́ ìlú gbé o gúnjẹ́ mọ̀rínù àwa ti wá ní muskila àwọn afaná wọlé fọ̀ràn wọlé wá pọ̀ fún anú kò sí bó kì í sara ayé ẹni tó ṣe àfẹnjọ́ bàtí náà lòkùn tẹ̀bí ìbùdó lè fi wa. kí ni fún kálukú ní o. húdà ọ̀nà àmà. òun kálukú wa ń sọ rẹ̀ ẹ́ di nǹkan sí èsì ààyè rẹ̀. wọ́n wá ń wọ̀ bíi màláíkà. ń parọ́ fáwọn èèyàn. Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kémi àtẹ̀yìn káde túbà tuntọ́ o gbogbo wọn máa yá tí wọ́n ń fi orí tí èsè ntánà bí mo wá sẹ́sìn ọlọ́njọ́ jáde dá wa padà o dá wa padà síbi òdodo wọ́lájà kan oṣù rẹ̀ má jẹ́ kí ṣàìtọ́n má jẹ́ orí wa jẹ lérè o fàmáǹtẹ̀bí àwùdáyà asọ̀sọ̀ pé ẹ ń bá wá tẹ̀lé ọ̀nà máa mi tọ́tẹ̀ láwọn òjíṣẹ́ pẹ̀lú nǹkan tí a ń sọ lẹ́nu ẹ̀gbọ́n sọ́sà ń sọ فو أبي أني أن تقرأ حرفا من كتاب الله قو كعرفك ننوى القرآن خير لك من مئة ركعة أدى أبو لدو أبا أتو نوريك وجكو أبو مسرات لقولو ينركا أنريد وأن تعلم بابا من علم kó o sì gbọ́ kẹ̀kẹ́ yẹnu alukur'an kó o wá máa sàlàyé fáwọn èèyàn ọgbọ́n kẹ̀kẹ́ yẹnu hadith kó o máa sàlàyé fáwọn èèyàn kó o jẹ́ ntọ́wọ́ ìmọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn tó wọ́n sàlàyé fáwọn èèyàn khairun laka min alifi rọ́kẹ́à òun tiẹ̀ ó bàbá ń bá nínú sábà kúrò alẹ́ kẹ́kẹ́ lẹ́yìn nǹka ara sọ kẹ́kẹ́ nǹka bẹ́ẹ̀ tí ó ìkọ̀kẹ́ fi wá ń jẹ́ pé ń ju ládá tí ó wà níbi rákà hundred lọ tí àmàfẹ́ ń tí ń dàgbà ní ìkàlóyìn àǹfààní yìí ṣùgbọ́n tó bá tún lò pẹ̀lú ìkàtọ́ tó wá ń tú fáwọn èèyàn kọ́írù lẹ́kà ó pí ọdún kọ́ ọlọ́rẹ̀ máa yan one thousand raka lọ ní wọ́n sára sára bí ní sọ fún ọkọ̀ sọ̀rọ̀ tíá na gbogbo ẹ̀ wá dojúrú mọ́ra wọn bí wọ́n bá àwọn bàbá wa a ah, irú kílẹ̀ lè torí ọlọ́run ara wa ń pé wọ́n ọkọ̀ mi lọ́sọ̀nù ní mi sì kẹ́ fún ṣépò ẹ̀ẹ́ lókàlìtì lẹ́yìn wa. ọ̀kan náà ní ìṣẹ̀lẹ̀ táwọn ẹ̀rọ tí ó dè kí n kẹ́yìn. Àní ẹ̀yìn bọ́ ìpadà bá kàtẹ́ sí ọ̀sẹ̀ sọ́wárí kan. Olóyìn kò lọ fẹ́ ah! àwa na wò báyìí á ah, mí ìrí kìíní ìtẹ́sìn nísàlẹ̀ òkè kò fojú mi wò yẹn kò fojú ara wọn wọ̀ hasbunallahu wa ni'mal wakeel asọ́rọ̀ àfa àkàndó ni àfáàrí súnà ni o kọ́lọ̀ gbogbo wa ti à ń sọ̀rọ̀ nípa pé à bó ṣe káyìn nìkan ni ó ń pè à tẹ̀bílì gbò tẹ̀bílì dáa ṣe é àtàkà àfa àmàlú ẹgbẹ́ kan náà lówó náà fẹ́ ọba ní. inú o táàbù oníṣẹ́tì fi ń pẹ̀pẹ̀ sẹ́bi nọ́mbàsì gan láǹfààní. ẹ̀kẹ́ títẹ̀ lọ́ọ̀bù asọ́n pàtẹ́ bíléèkì lẹ́jìn ìfìlẹ́ pọ̀ náà lẹ̀ tí òun ta yẹ́rọ mọ̀. ẹni náà lọ́sọ̀ ní ìjọ ni o. a ní mùṣkílà o àwa tá a wá jẹ́ àwa tá a jọ jẹ́ ọmọ kéékèèké ààyè sì tún wà fún akálọ̀rì ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn o ọ̀pọ̀lọpọ̀ yóò kàn máa lè rẹ̀ káàkiri àdúgbò àti kan bí ìsìngbọ̀ kan bí kan ọmọ ìpìlẹ̀ kíní yóò àti ọmọ ìfìdá kan rúgbọ́ bá débi kan yóò kàn dúró ẹ̀gbà ẹ̀rẹ́sì ẹ̀ mọ́mọ́ tẹ́lá kan wáyé wọ́n ṣàkàtà kẹ́kẹ́ à ìdájọ́ ń bá dúró tọ̀ ni. ìdájọ́ ń bá dúró tọ̀ kí á pè dájọ́ rẹ àwọn ọ̀dọ̀ máa nìyẹn kẹ. tẹ bá wa bí pé ní kí ni ìpìlẹ̀ bí o ti rọ́rọ́ yìí ẹ̀ àtàgbọ́lọ́dọ̀ sáàtù wa kan wà tá a fi ojú kan nìyẹn. ṣùgbọ́n jẹ̀máà ẹni tí èèbá ti ṣe ní tànàbí ìbá ṣe mùṣkílà ni o ṣùgbọ́n kan wà ń bẹ tá a mọ̀ kíyèsí òótọ́ ọ̀rọ̀ líle yìí níparí kò sí nǹkan kankan láyé tí ó bàjẹ́ bàjẹ́ tí ò ní rí adánú kò sì sí nǹkan kan láyé sẹ́ tí ó dáa dáadáa tí ò ní lálébù náà nù ṣùgbọ́n kò síbi tẹ́ẹ̀tì bẹ́sìn àti ibi tí ó dáa báyìí bá ó lè wà yóò yà kiri ni ìyẹn ni kọ́ ìdà pé àná òòtún mẹ́wàá ṣe rí kó fi ba mílíọ̀nù jẹ sọlọ́wọ́tò lẹ́wọ̀ sọlọ́mù abadani kò sínú déédánù rẹ̀ sọlọ́wọ́tò lẹ́wọ̀ sọlọ́mù àlè. ṣùgbọ́n tá a bá wà àwùjọ ó ń kálukú mú nǹkan tí ń ṣe nínú ẹ̀sìn ń fi ń dìfẹ́ǹdì ìgbésí ayé rẹ̀ wọ́n ti rí pé ìyàwó ti wù ú tó ti fẹ́ sọ̀ tó kú díẹ̀ báyìí mo sì nà á lẹ̀ fáwọn àníyàn wà lórí fọ́ọ̀mù ọmọ àtọ́jú ẹ̀ ọmọ tó fẹ́ jẹ́ ọmọ tó fẹ́ sáfún nǹkan dẹnu fámílì à ẹni kí ọba ẹgbẹ́kọ́ yọ tẹ́sí fọ́tí bíi tẹ́nu tó pé oṣù tó jẹ́lẹ́wó tí ọmọ wa máa bèèrè lọ́wọ́ rẹ̀ yóò sì wà dé mọ́sálásí ibi tí ó ìwọ ọmọ yẹ́ tó gbé ọkọ̀ lé o tó ọba tẹ́ tó sì náwó tẹ́ tó òkè yá àdéjáde ọmọ sọ fún ẹ̀pẹ́ tí ọba lọ jáde olùwárí jẹ̀ náà ẹ̀sìn wo tó gbé kò lé ọ́sà fúta ní o iṣẹ́ tó tó nǹkan bá kú fẹ̀mí èrè ọlọ́dún kẹ́kẹ́ pẹ̀lú gbèsè ìyí tó kẹ́ fún afẹ́ gbámú tó bá ti kó péwu tó yẹ kí ni o pé ah, a láfẹ́ bẹ́ẹ̀lẹ̀ ta ni ọmọ wa bí àkíkó olúwa rẹ̀ èyí ò ní láwọn èèyàn tí ọmọ báyàn ti máa wọ́n kẹ̀ bẹ̀rẹ̀ díyàn ni ayé ọ̀wà súyàn gbogbo rẹ̀ wá ń rọ́lura wọn lódòdì Allah subhanahu wa ta'ala dákọ̀ tún èmi àtẹ̀yìn sí o torí pé àti ní kọ́ ìdá àwọn ẹnu tí wà ò nígbà à ní wíńtánà bí ọba sọ kọ́lọ̀ tó jáde kọ́mọ sẹ́nì kọ̀ọ̀kan wá sí níbi ká sọ pé ayé àwọn yẹn ti bàjẹ́ irọ́ àjọ máa pé kọ́lọ̀ ọjọ́ tó gbó wá sí ni aslahana Allahu wa iyyahum méjì àjọ rákàrà sí aburú torí pé man qala halaka an-nas fa huwa ahlakuhum ẹ ń bá láwí àwọn yẹn ti bàjẹ́ wọ́n ti gbó lórí ibú òun gan náà alẹ́ ọ̀rọ̀ ta a ti jáwọ́ garú n àhàlákà òun nínú ẹni tó bá ti ẹjẹ́ òun náà wà mẹ́ ebi nǹkan kan ló yíwọ́ tó sọ pé ti ti bàjẹ́ sọ̀tà yẹ. jẹ̀máà fáǹfà ní àwọn ń gbọ́ wẹ́rẹ́ lọ́tún lọ́sì jọ mẹ́jọ tó wò sí ní ṣe wá wọn gbogbo tí àwọn èèyàn bá ti kó lọ́lù yìí tẹ́ẹ̀ bá ti rí mùsùlùmí ń bẹ̀ kò ní lò òkè àgámà wọ́n wá lè padà tó dá owó gbélé lọ́wọ́ tó ráwà lọ ọ̀dẹ̀kẹ́ ń jẹjọ́ tá a lọ yìí lára àwọn múnkánífà àwọn ọmọ tí yóò gan bẹ́ńjọ́ ṣe ó jẹ́ ń kígbe jẹ́ ń pariwo ah, ààrẹ ọmọ tí yóò ń ta kankan sábàtì àdébìyẹ sábàtì fẹ́ gbọ́dà kan fún àbáyà àbáyà ìdílé ẹjọ́ sàárẹ̀ gùn àlùbílà wọn sàárẹ̀ gùn sàárẹ̀ gùn ọkọ̀ ẹlẹ́à wà lẹ́wọ̀n sí sàrámà sí à á sì kàn tó wà tó fẹ́ jẹ́ ẹ̀bùrùtàdọ̀ lèmi náà wọ ẹ̀dá ẹ̀wọ̀ ọdún là ń gbà wọ adẹ́gbàtẹ̀ mí náà bá ìgbàgbà àbùsẹ̀mí lèmi náà jẹ́ obìnrin kankan wọ́n sì sálámà. jẹ̀má ọdún wa kí n bẹ́ ń ta o ànábì ti sàlàyé ọdún tá a ní ta ó sàlàyé rẹ̀ fún wa o mo sì mọ̀ pé adúpẹ́lẹ́dọ̀ alásọ̀rọ̀ tààlà tó àmọ́ alẹ́ kìtà àti sọ tọ́lọ̀ pé ọ yanjú níjọta ní tẹ̀síwìlì náà láti sọ bí èsì náà ṣùgbọ́n fún aa ah, ah, ká má kú pan paraparapara yìí ní one one insha allah rahman lólókìtì ní ìbùrọ̀ lólókìtì wọn lọ́nà ẹ̀hẹ́ tó a tún sàlàyé tó àmọ́ alẹ́ kitab bí ibn láyé lọ́wọ́ ìdìrí kọ́ hàr mọ́rọ̀ tàbí ókọ̀rọ̀ torí pé tá a bá tún wọ àwùjọ náà àwọn kankan bẹ táwọn èèyàn tó ń gbọ́ sábẹ́ rẹ̀ náà àwọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ simple simple àfa àsọ̀báyì àfa àsọ̀báyì kò sì bí a ti gbé nǹkan méjì kalẹ̀ tí kò ní dáa jù nàá ṣùgbọ́n téèyàn bá ti wá rí wípé èyí ọ̀dà ju ìlógún mu téèyàn ọ̀bà jẹ́ tó ní ìsọ̀ yọ wà dúró lórí ẹ̀bí ẹ̀ tó pọ̀ sọ̀rọ̀ mìíràn tí àwọn èèyàn bá ti ágẹ́ ìdíje ìbọ̀rọ̀ bíi ìtumọ̀ yóò ní àwọn ah, ìbáwọn afáàtì ẹ̀kẹ́ ìpè méjì nígbà tí kò ọmọ tó ní àwọn afáàtì méjì ara àwọn afáàtì sọ pé ẹ̀ lè máa tẹgbẹ́ àwọn náà dẹ̀ lẹ́yìn afáàtì náà sọ pé àlè ah, tẹgbẹ́ àwọn náà dẹ̀ lẹ́yìn ojú méjèèjì náà ni ọ lẹ́rìí jẹ ní òsì na ṣètọ́ náà mẹ́rìí wa gbogbo tí wọ́n ti ń pè lẹ́rìí ní paríparí ọlọ́run sọ wa ò mọ́jì àti ṣe o wọ́n gbá àyàmù tí ń bọ́ ọmọ rẹ̀ sún ọmọ inú rẹ̀ ọwá ni wọ́n ti ń fífi à mo náwó lórí rámà àtòrí náà ìbá jẹ́ pé mo súnmọ́ gan lójú mọ̀ pé mọ̀ bá ń lé gan àti wọn ti ń lò ó lọ. ìdá mọ̀ pé nígbà tí wàhálà ti ọ̀fẹ́ inú lọ́dọ̀ rẹ̀ o pé ṣé ìbá ti kún kí wọ́n kára fún náà níbi bóun níbi mọ̀ ìpé kéde tó ti darí lébọ̀. jẹ alígi jẹ níwù ọlọ́sọ̀ sáládà kan kọ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ́ bá lè tún àwùjọ ìṣe méjì àrí mùsùlùmí méjì kí aburú ó sì wá ìntàfẹ́ ìtàkùwá gbọ́ràn ọ̀bá bá ní gbọ́ ولا قوة إلا بالله العلي العظيم والسلام عليكم ورحمة الله وبركاته